ọjọ́ mọ́nìgbàgbé ni ọjọ́ kejì oṣù keje ọdún 2021 nígbà tí àwọn ọmọ ará ẹbí àti ọ̀rẹ́ kóra wọn jọpọ̀ láti sin olóògbé Chief Clement Fọlá Akínfẹ ní ilé rẹ̀ ní ìpínlẹ̀ Ondo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn ló wà níbi ìsìnkú náà tí wọ́n sì ní ohun tí wọ́n sọ lórí baba Clement Akínfẹ. oníwà ìrẹ̀lẹ̀ ni àtẹni tó ní ìtọ́lọ́rùn gbogbo gbàtà àjẹjọ ṣe ẹgbẹ́ labour party àti zeni labour party ẹni tí a lè fọkàn tán ni tí a sì lè fi ọkàn sùn ìwẹ́ ọkàn jẹ́ pé ikú ni òpin ènìyàn bí bẹ́ẹ̀ kọ́ àwa ò tí ì fẹ́ kó lọ lásìkò yìí ìtumọ̀ tí gbogbo wa fi wá nìyẹn tá wá fún wa ní ẹ̀yẹ ìkẹyìn ọmọ rere àgbẹ̀ ni gbogbo wa o ọlọ́run á sì dámọ́ rẹ̀ sí àti ìyàwó ẹ̀. àwọn ọmọ olóògbé náà ní ohun tí wọ́n sọ nípa ikú bàbá wọn Chief Clement Fọlá Akínfẹ́. Well, my father was a very kind man, uh, selfless man, loved his family, loved his town. Uh, he's a pillar of the community and he's a beacon of hope for all of us. So sad that uh, we miss an icon. So uh, we're actually celebrating his life today. We're not mourning anymore, thank God. ayọ̀ àti ìdùnnú ni àwọn ọmọ àti àwọn tí wọ́n péjú síbi ìsìnkú náà fi sin bàbá náà torí wọ́n ní ẹni tí ó nípa rere ẹ̀ nílé ayé òní bàbá jẹ́ tí ó sì yẹ kí wọ́n fi ẹ̀yẹ àti ìdùnnú sìn padà sí ọ̀dọ̀ Elédùmarè olórin àgbà Yínká Ayéfẹ́lẹ́ ni olórin ẹ̀mí ayẹyẹ náà tí àwọn ènìyàn sì fi ijó àti ayọ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé bàbá Clement Fọlá Akínfẹ́gbé ohun rere ṣe láyé.

pọ́ǹpì ayọ́dèjì inú ọ̀nì mo máa yọ̀ mí ọ̀gbọ́n ayọ̀ mí dé ọ̀gbọ́n ayọ́dèjì ọmọ ayọ̀ mí pọ̀ sí i. Oya, ara

sí olúwa o. Níta máa sì sí olúwa Aliyu ló ń jábọ̀ ìròyìn fún Kaftan television Yorùbá.